ìjọba àpapọ̀ ti ń gbé ìgbésẹ̀ láti gbógun ti bíba igbó ọba jẹ́ àti agejù ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ti rán ikọ̀ sí orílẹ̀-èdè Romania láti wá ọ̀nà láti dá ọmọ Nàìjíríà tó wà nílùú Ukraine padà sílé ẹ kú dédé àkókò yìí ìròyìn rẹ láti iléeṣẹ́ tẹlifíṣàn ìjọba àpapọ̀ nílùú Abẹ́òkúta lẹ́kọ̀ọ́ àgbọ̀dẹ lórúkọ títẹ̀ ìròyìn náà rèé wọ́n ti pa á láṣẹ fún iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àlùmọ́nì omi àti ti ètò ọ̀gbìn àti ìdàgbàsókè ìgbèríko ní orílẹ̀-èdè yìí láti fi ọwọ́ sowọ́pọ̀ láti rí i dájú pé wọ́n gbógun ti bíba igbó ọba jẹ́ àti agijù ní orílẹ̀-èdè yìí ààrẹ muhammadu buhari ni ó pa àṣẹ yìí ní àkókò tí ó ń gba àlejò akọ̀wé àgbà ti àjọ united nations fún àgbéjọ lórí ìgbógun ti ìbá egbò ọ̀bàjẹ́ ìyẹn Ibrahim Taof nínú ètò tí wọ́n ń ṣe fún àyájọ́ ọdún àádọ́ta ọdún ti àjọ náà ní orílẹ̀-èdè Kenya. ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ti ń gbé ìgbésẹ̀ láti rí i dájú pé wọ́n wá ọ̀nà láti gbógun ti àwọn ìṣẹ̀lẹ̀ tí ó máa ń ṣẹlẹ̀ nípa jìbìtì nínú ẹ̀rọ tí a mọ̀ sí fi káàdì rẹ sí mi lára kó gbọ́ owó ìyẹn POS ní orílẹ̀-èdè yìí ẹ gbọ́ bó ṣe lọ. ilé-ẹjọ́ gíga tí ó wà nílùú Òṣogbo ni wọ́n ti gbé àwọn afurasí àti ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn ìyẹn Rahman Adédoyin àti àwọn èèyàn mẹ́fà tí wọ́n fẹ̀sùn kàn nípa ikú ọkùnrin kan èyí tí ó ń ṣe ìkẹ́kọ̀ọ́ ní ìgboyè ìpele kejì ní yunifásitì ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní Ilé Ifẹ̀ àwọn méje àwọn mẹ́fẹ̀ẹ̀fà àti Adédoyin ni wọ́n farahàn ní ilé ẹjọ́ ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. ọmọọba Rahmon Adédoyin àti àwọn mẹ́fà mìíràn ni wọ́n farahàn ní ilé-ẹjọ́ ní ọjọ́bọ̀ lórí ẹ̀sùn kíkópa nínú ìṣekúpa ọmọ akẹ́kọ̀ọ́ gboyè kejì ní yunifásitì ọbáfẹ́mi awólọ́wọ̀ timothy adédọ̀yìn joshua ogunjide jábọ̀ pé àwọn tó ń jẹ́jọ́ náà ti fi ìgbà kan kọ́kọ́ farahàn ní ilé-ẹjọ́ gíga tó wà ní àbújá kó tó di pé agbẹjọ́rò ẹbí olóògbé fẹ́mi fálànà ti kọ ìwé sí ọ̀gá ọlọ́pàá ní ilẹ̀ nàìjíríà wípé kí wọ́n gbé ẹjọ́ náà wá sí ìpínlẹ̀ ọ̀ṣun níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. àkókò fún ṣíṣe àyípadà rere ní ètò ètò iṣẹ́ ọba ní orílẹ̀-èdè yìí ti wá sí àkókò báyìí ẹni tó jẹ́ olórí ilé àwọn tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè nàìjíríà fọláṣadé yẹmí ẹ̀sán ó ní ó sọ ọ̀rọ̀ yìí níbi tí wọ́n ti ń ṣe ìkẹ́kọ̀ọ́ gboyè fún àwọn tí ó yege nínú ètò kan tí a mọ̀ sí AIG Public Leaders Program èyí tí ó wáyé ní àbújá ẹ gbọ́ bó ṣe lọ. Máyọ̀wá Ìdòwú jẹ́ òṣìṣẹ́ Nigerian Television Authority ó jẹ́ ọ̀kan lára àwọn mọ́kàndínláàádọ́ta tó kópa nínú iṣẹ́ àkànṣe ti AIG lórí iṣẹ́ ọpọlọ àti ìmọ̀ ẹ̀rọ fún ìdàgbàsókè ìgbóhùnsáfẹ́fẹ́ ó sì jẹ́ ọ̀kan lára àwọn márùn-ún tí ó tún yege dé ìpele àṣekágbá ó ṣe àlàyé pé wọ́n ń ṣe ìwádìí àti ìmúgbòòrò ìmọ̀ ẹ̀rọ tí yóò mú kí iléeṣẹ́ NTA máa lè ṣe ìgbóhùnsáfẹ́fẹ́ àti àwòrán sí gbogbo ìpele lágbàáyé kí iléeṣẹ́ NTA bá lè ṣe àmúṣe ìran àti ète àgbékalẹ̀ rẹ̀ láti tàn kálẹ̀ délé-dóko. ó ní gbogbo iléeṣẹ́ NTA káàkiri ilẹ̀ nàìjíríà ni yóò wà ní gbogbo ìpele lábẹ́ àgbékalẹ̀ ọ̀hún iṣẹ́ àkànṣe náà èyí tó ti bẹ̀rẹ̀ nínú oṣù kẹsàn-án ọdún 2021 ló kún fún àpérò lóríṣìíríṣìí àti akitiyan èyí tí ó ti ró àwọn akópa lágbára láti lè kájú òṣùwọ̀n gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ọba alága àjọ aig Immaculade Àìgbóyè Immaculade sọ pé tí wọ́n bá ṣe ìdókòwò púpọ̀ sórí kíkọ́ àwọn èèyàn láti kájú òṣùwọ̀n pẹ̀lú ìmọ̀ tó pé fáwọn òṣìṣẹ́ ọba ní ilẹ̀ Nàìjíríà àti ilẹ̀ Áfíríkà àìdọ́gba tó wà láàrin ilẹ̀ Áfíríkà àti àwọn orílẹ̀-èdè tó ti gòkè àgbà lágbàáyé yóò dínkù olórí àwọn òṣìṣẹ́ ọba nílẹ̀ wa àti Mohammed Sanusi kejì ní ìgbàgbọ́ pé yóò fún àwọn akópa ní ìmọ̀ láti jẹ́ aṣíwájú láwùjọ ìpele kejì irú ètò bẹ́ẹ̀ ti ń lọ lọ́wọ́ pẹ̀lú ọgọ́rùn-ún akópa láti ilẹ̀ Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè mìíràn nílẹ̀ Áfíríkà àwọn ọmọ bíbí ilẹ̀ gbá lọ́kùnrin àti lóbìnrin ni wọ́n darapọ̀ mọ́ aláké tilẹ̀ bàbá adédọ̀tun àrẹ̀mú gbádébọ̀ nígbà tí wọ́n lọ sí igbó lísàbí lára ayẹyẹ tí wọ́n tò kalẹ̀ fún ọdún lísàbí ti ọdún yìí yẹmí dálémọ tí ó bá wọn wà níbẹ̀ sọ pé wọ́n ṣe àdúrà pàtàkì fún ìlọsíwájú àlàáfíà àti ìdàgbàsókè ilẹ̀ ẹ̀gbá ẹgbẹ́ òsíwájú sí i ọ̀kan pàtàkì lára àwọn ayẹyẹ tí a fi ń sàmì sí ọdún lísàbí nílùú abẹ́òkúta ìpínlẹ̀ ògùn ni àbẹ̀wò sí igbó lísàbí tí ó jẹ́ ọ̀kan lára àwọn tó dá ìlú ẹ̀gbá sílẹ̀ aláké tilẹ̀ ẹ̀gbá ọba adédọ̀tun àrẹ̀mú gbádébọ̀ ni ó darí gbogbo àwọn lọ́balọ́ba nílẹ̀ ẹ̀gbá àwọn olóyè àti àwọn ọkùnrin ọmọ ilẹ̀ ẹ̀gbá tí wọ́n wọ aṣọ funfun lọ sí igbó lísàbí níbi tí wọ́n sin lísàbí sí eléyìí tí ó wà ní ìlú ọba láti ṣe àdúrà fún ìṣọ̀kan àti ìlọsíwájú ilẹ̀ ìgbà aláké ni ó darí ètò àdúrà nínú igbó náà níbi tí wọ́n ti pa ẹran tí wọ́n sì ti ṣe àdúrà fún gbogbo ìlọsíwájú ilẹ̀ ìgbà nílé lóko ọba adédọ̀tun àdẹ̀kùn ṣàlàyé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ọ̀tun ni wọ́n ti mú wọ inú ayẹyẹ ti lísàbí náà nígbà tí ó jẹ́ pé ti ọdún tí à ń ṣe dá lórí ìlọ́wọ́sí àwọn ọ̀dọ́ àti ìrónilágbára fún wọn kí ilẹ̀ ìgbà lè túbọ̀ máa tẹ̀ síwájú. akíkanjú bàbá ẹ̀bá tọ́mọ́lẹ́gbà ọmọ oníṣàbí ẹni tó gbà wọlé lórí tó fi tí ò mọ tara ẹ̀ nìkan jẹ́ pé tí gbogbo òdòdó ń rò ìyẹn ló gbé wa di nọ́mbà wán ní nàìjíríà lónìí a ò dẹ̀mí rẹ̀ láéláé iwájú iwájú ìgbà tí wọn máa rí sí i. ààrẹ ọ̀nà kakanfò ti ilẹ̀ yorùbá olóyè Gani Adams tó wà níbẹ̀ náà ṣàlàyé pé àjọ̀dún ọdún lísàbí nílẹ̀ ẹ̀gbá ni ó jẹ́ eléyìí tó máa ń kó ọmọ ilẹ̀ ẹ̀gbá lọ́kùnrin àti lóbìnrin pọ̀ tí ó sì máa ń fi agbára kún ìṣọ̀kan tí ó wà láàárín àwọn ènìyàn náà. ṣáájú kó tó di pé wọ́n lọ sí igbó lísàbí ni aláké àti àwọn lọ́balọ́ba nílẹ̀ ẹ̀gbá ti dúró ní ìlú ọba níbi tí wọ́n ti ṣe ètò ìgbàlejò kan fún wọn tí àwọn ẹgbẹ́ ẹgbẹ́ àwọn olóyè lóyè àti àwọn èèyàn ńláńlá sì ti ṣe kádípẹ́ fún kábíyèsí tí wọ́n sì gbàdúrà fún ìlọsíwájú àti àlàáfíà nílẹ̀ Ẹ̀gbá. nígbà mọ̀ ṣe ọ̀pàtẹ́ gbígbà rí ẹ̀gbà kò ní ṣẹ́ mọ́ ẹ lọ́wọ́. Yẹmi Dalemọ ló jábọ̀ ìròyìn. a kí gbogbo ọmọ Ẹ̀gbá bá a wà ibi ni àgbà ètò ìròyìn sí lónìí ẹ wa lọ́la fún ìròyìn lákọ̀tún títí ìgbà náà Lékan Àgbọ̀ndẹ lórúkọ títèmi ó dàárọ̀.